alfahari kwe malci tambon kano yu goroyo a hayo sin tego iri babe gono ko haka ci ho goroyo kuna ngama hanzuri tere ka gono girme yu kari kwe da muri kono kono shakani a gono kuna to marsan nga bi il do kammeyo iri hanzuri tere kari kula yu na ya ci de a bara hanzuri kuna fosi hunde <clears throat> boron wei nya awin wei babe au unwai a ba cene awa nya cene awa hawai awa nya beri wato wakayon nde kai ko baran wai jese kurpai da ya borfo da si hunde sai maban na gana borfo ko na gbado saki afoyo kamerku afoyo noru afoyo afoyo afoyo marsan hor gono ko gun ngadi tusu afama ni gono ka ba goron ngadi gordo eh ngadi kal don <clears throat> wa kal don goro ko tadi a hukumci serin kokari kabe jina a bara sunnano da bara al'adanu a bara al'adanu haikan nufin na al'adan ngano tunu ka gari haikano tunu ka gari nte seno bon wo teya marta se wa zakanesi nan debi teyo do mar silama tere kuna no no gunu de se wo ka kana dini mene guna ya don te da bara eh asawana da bara awo anasawa sai watam domin no menadi ana karo kari nan da bi mene annabci sallallahu alaihi wa alihi wa sallam wai boroka a cimino yo barafo. bara fo nga ciyama kayyo gono kan ba kuru pay be ka te fati kaci ba sai da yin non ma bana da ila robon gon ma bana wai di takasin na angoro fufo kaci bukotere wato barfa ya si hunde ngana goro an teke cini hinza bongo alfa ma honne kadiya nwe da nyanze tere kuna barfo si metate a bere kayi fudi no ha jibriye na dara wo ka ba so ci tense jibriye na kafu a focere se jibiri wei taji anabara sharia ndiye kan nan debi mene tamu jibiri hinzano abena na cha akpe goro akpe no de wenu be nan kafu amada akpe ko bara kpara no zan ka marsa na titengu na na, na jugu baraya boron han zure masi jugu nduko goro na titengu de ngwe idi tunu abakpe na tunu wuciran ye kutefu suban yara kabiya ko jugu lele karu asuba kwe zangaya parce que il moyen na tongadi amada riba gura ganna fo choro gono ka para bongo kuna amore bisana tungun na jugu anji nungu moro pe ibada ibada bisa wato subhanallah a mon bisa ne na kwara ku amma kwara ku da abakon nan guda da da distance ka mora so ni ka ta boka ko kanfu ko ye da nindi jibri hinza masu bisa ga aye ku tefunu to man saka jibiri hinza di bina bin ni ngano ndombo tani ko kwen nan se anji ngoyo ya tani mo tani bu ko boro fudi anabara dai dai gorka sine ya tani ko gunno ka boro gon da akal tuniyo ko no ngoro bira bibi kuna sadi meta ta kate mo ni dan ko tani har mo so ma jare jare boro su tani fudi non haburu za ko wora nin fuyo subhanallahi iri pe mari kafa ndi ade mboro si ho da na ci wo kayo na sunna fahima anacin buko di karha ba wono ye kote ngmana gbado ka chini karha no mbote wo bato jama di to de jama ku maka ngwene onwa de nshei ifo de na ngwene yari bo ma marsa sem matun ka kai garo ma nsi boro kan zamban na wallahi sem ma ara ka kai norce ji ka taburu ngarani saka mboro bine bi salahara anacin se a bosi de fo gonun do amo bisa de fo san kai jina ana fo cin se ko ga bisete da don imana islami orin haidiri fahima kafin na dirodi don ki da yarin bai al'ada da kyal na kai sawan na sunna sai rin nan hanzure tere gono ka borote in hanzure sai me za su yi naka marsa boron wai babe awin wai nya awa nyanze tere kuna borfo gon nan bezwe mana ni ka tunu ka ta sai agon nan bukata matunu ka har ka ban nan ni ta sai hanzure tere no kamar sa boron wai babe ce ne a gunguna borfo bina don gunguna ngan ka cin sa ngana ba cena gunguna borodi ngan ca ah, bosi wasuru ceno wano min tifo ngan kwe dara mbe na hanzure tero no jirimaya ngadi ba ona cene eh. ehe na be ne on norta no ne on no no ngan kwe man na ba cendi ndiya don ka gono jirimi kuna fana marsa me hoya kaya borfo karpe ba na nin sen kin hay fo kunkuni kunkuni kasa ma hanzure se ngan ngadi yara ko ban yayi sunna wala hanzure fo gono ntaba karikpe ta mvɔ cɛ nga ta ma se ni fɔ ya gono nga nzole gono ko case wallahi borosu da don beite nan ko hijo kano borose a mari mene ngmane noyon se riyo na da don beite ko de ci ri zoguno han na madan su zogu tari fosi aka hai foci no se no nga cha wancinin na razogi se ni wallahi ŋmaane na ŋmaane na ŋmaane gono deeme ho kaya iri oti jino chinko kano na hai e kariba me ho tenna subhanallahi tonga na ho ngan jiba mo be ka de layya kan ngaya kana fe ngan jaje layya ya turo ya chinka na feju eh de baron ba fata hanzuru tere otaka ga sai mawayedi domin su ba hini wallahi su hini ase ngadi anabara daidai de mbine sai na sawa ngangon na yiko bai fon te kasa zure se daidai no a meho tenna sadi ni bongo gono ko meho bana kamuna amma jinin di mongono ko hanzure tere kinete meho bana non gono ko kamuna to amada babere ke sunna no de meho ndu kai tifo hanzure mo hanzure batu a se grave yara hanzure nga bongo do nungo hoyo hanzure sube sadi meta te kate mo tamayo nko haruga bo fo masu tama hansene ga den hansene ka haka nan se fa biha wa ni'mat de mar sa borongo na wai hinza taci alfaya hanzure marjengo na hanzure taci ma hanzure taci tiji na siriyani e mba yini nzo yini weyo di bongo kusun hachi ya bara tilasinga kai kan kinete den mana kube nga ifo chinyo de ba mai sem tun ko ifo te tarisi amma den bambongo kankan no hanzure masu din tarigan na weiboro kan gisi ngoy maka ko wahara anate anasa wase mana ahuro halfa irke mal no bonkani hanzulo tere hiniyo mba bano goro ke ke no ngal khairi hanzulo se subata mbu marukano choro se mama araba deidi nam bismillah alba mm we alfar pe man no bon kadi eh kati we na haru goro nga we de dia kan nga de bisano de we boro bisa nasabu ka shari'a na hinino ka bon wasa ba ba bisa wai dai haika hardon da ma sai kulu yetino awan hardon su ban ngan na wai dina ngan na hardina ko zonfo hai ko zonfo a haldi sadaki kan gai kada ma sai kulu yetino awan hardon su da sin na yi ko an zemine no auza kafo har zuga sallaman na babiye charsa da kika don gai kano ban ban mako marje hai a yeti kano awuran halba eh, domin na ya ba ko bisa eh, da ya ga bon ka haru cirina amma da ya haru ya don ga sallama ban na hai nin dan je hai hayo sen ni hai di cara ji siono kani do huro binni da na huro da kani do huro cerci da mani da kani do na huro a cinin mani a kware no don ta gure kuna nam bi goro kuna il na sabu di fajite nga bi fo goro kuna na sabu yo di zaka fo sen mar sarin wewo ha ka bi sai fo ganna a cino sai ba ba harudi su ba jingari hmm, a awa hariham a harifin moham mar sanga wedi gari ka nga ba bisa nindi agon na hanzari sabu gono sabu gono ngano mete sabo dimi kulu ka kuna har boro gono awin kuna fa kuna na gono sabo we boro bayin ka surun nara ko ga lallasi ko lallasi da na ka hini abine ben so hini ka surun nara amara bayin ka surun nara ba we boro ngaru ba jihan ngamba sur ka goro nara nzuci hije simbi ba ba tarifa kuna har boro gono ngawe boro gara de ba suriya ka hije te do ma ba hije da hunu mai na kwedu awi na be yan hunu kana du hije ko ne nga de suru ko goro tarisi amada su hini ame ngara gano kabisa to amma sa tikisi we boro na harubo goro no saka ka kasu ba boro di ngano a ci bano se ka asu jingari zano goro da jingari tano goro dina su jingari de mete amasa sadi mba marsa kan su ba ngano ngoro ko wallahi hali ha ha yo kuna da ko batun batun ha yo mo ma ko mo ce ba wallahi alfa abina mon duka su ba jingari su ba yamba turaniya no jiri mal jenan jin ho hen na rago na ko kaza eh, sadi ho kan ha na su jingari zambara wai tago cenna lalli ngano bodi su jingari amma honon kwada e bu a bongo bongo jingari agun sallama narbanti jingali gan nana bisa abine anaka ko ba de ma wonu claire ma ka anaka ko ba awo ka don su jingal dino alfa hmm. ba ini ka bisa serin ki bise mon hini ga ko feri onse masanon bine na ba hani aka zu mu bani amma ana mo bisa san kere haifo na sai o <laughs> mma ci na ba grafra na ba dar ba kira haifo sai ro kar ko bisa to weyodi binan tutuma saka cerkongun sallamadi narkoe mante yo nara den hano macase <laughs> anan kosu ndia boron mo ma kwe kosan haniya nga babisan se domin marja baduwa kanon se afoy da biti bitan du 2000 kada man envelope manon se 2000 eh, credit nol na den don na 2000 non sada kinta kwe mal no bonkan na malba to sinte na abe ni sewu na masanyana asuba mun furu bɛ na ko masa mun ba na wuce no ne ka asuba mun no haru ale mun ko ka ne ba je esu haru fami ba ni ka atla sa mun er pe mal no bonkani alfawa hayo sin ntego iri ka hinkantega kaci boron na wai ya gore ngar jina ka har hundita nga wai di goro ka a idda ka bara siyo mane kari ke seute a beni handu ta ci na jibiri wai ana hunu ka ya borofu nga cinni ko gonu haru ka cere sidi fu kuna mai ma bongo asu boro ba bor fo ma bongo afo cin dia no ka koyo gonu de koyo di cene cene yo no kano bara haru nyenze no banyili kano hini angoro ka koyo guna fudi kuna aga nano momba de no kuna foyo ba guna ka wedi hiji ngadi aba bisa domun ka koyo di guna koyo di machi fugu da fo nze tutuma te jugu monno ngadi bayo ne o musomma abano zanga la arbu gannano la arbu ganna de wey iboro eri pepe beri hunum banna ngang haru jina kasinse tombo siyo no narko la albu fosi ka gun liji kwere to di ano ka di ma ka cinni aburjita mayaba basin ka nun foyo san fe ina fan ya cimbori ya sai mal no bonkani deya weidi gboro di kuna marsa coro na ba kayo ngaya ba bongo kayo na sabu mofo ngana gboro ko berketete awunu ngangan dal wasi maniyo abo har bor maniyo ngono ko diro fo maniyo ka su buri te no ka no bara bu ko nyanze no ba nan teriya di awo no ga kano domin ka ba a hadiya don gonu ngana diro sinti meta cereta se aga kano de no yo bongo kano ba buko banna guna wasuna mu mo buko teriya ci ba se wei ka bisa kanan kasi amekwe ne mogu ila rote amana riziki kuna domin cereta na fudi chini ba be na cinga ya cinin nga ba be ya cina tubi kuna no da ya halal ko no we borogora ko berketete sewa afaba na we di kayo fudi sari koyo mata no baten na de no gari koyo di gono we di do koyo di cikonu sewa suruwa koyo di ta domin we borfo goro de ko ba gora ro ko lalano da sewa koyo di ta ga an kwe akan mabi wai kakwai ka hije ta gote awan kwe gora ba be fuku ga bi da bate wey boro hini ko suturo ya mam mam mam bal mo so makasu terebe dege fu na se jinjiri da bara jinjiri mo lati on nalla da na cha fu na kwe gunu ba yo ba su pe fo yo marsa wey zanga ya den na boron ha boro na mai no malaika su wey wa fiso talfa wa be wey zanga ya haru ya si hunde nari pe nga hunu tere kabara zanga wala haru wo kayo monge ko bibiri faran kuna para kuna kasu hijab dan kasu suture fote nan bongo ye e ka bannara de ari suka ko tama we boro chere ge yo sutura kuna de har di kasi sutura di done nara ba azu done nara we boro gono e kan goro sokoto we boro gono e kan goro kano sutura no hijabu na kan megayo nari pe kan ye ku ter kwaro yo nan tube tube bongo tube e kan be mte tube odi nan tube ko bibilia we bor cara su tabaka done nara ifo ganna na qisatu aql borono kan la sabusu asu kube a hatte no cara dia no ka oh no marsa bara libru akwai mahun ko ko no ko no te tamma wa fefe na borodifu ngadi abara deidei Nam. Mm saka di nyuto ma ta saka di gema tia ma ya nya aruma ma apare te se kwa aso le firi no ja saka di de wa ko no ti yiri no je iri pe mal no bonkani iri doyo mo ya sikari hi joho ni har ni na sadaki noko ama jama maseda kan na sadaki no ngano yara kati mani sadaki ni ma foto guka kano sadaki kan no di sai dana aga nano wo kayo choro na en mana dini regili yodi na kodi yodi cho sansa ko ga be ko be model ka bo ngori odrani sem maha forto guo tikino sem machi awo anaja tigi ana leve non se sadi salvadi ma badi ha wey babe den je namu anji forto buho tikino de adon no ko senga machawo ndon kanako sari wono compliment kwa wono lutu jamaa maseda jamaa no seda eh jamaa no se, to larubo choro muso maro wallahi yin ka kumbaya ko senni maharu nnoko na sadaki noko anci eh ana sadaki zaka fono kali kuruma chere sabon harunga Eh, wai ba ba wa maci ba eh anu ase nga bi na yarda kata zaka fo kar kuru macer sabon bor fa su be marjino to de nga nam toro mon do amutu kabara siri kapsal do do mun toro do wala ba wayin ka wai bor hijin na kurallahu ahadu marsa kanki ana sadaki no ngar kuru yaldan na sadaki di nga harbo wacha anu nga yaldan na yara kurallahu na no izaja la ro su be aha amal ne yo nci fotogu ba fonga mo ce ba na be ba di ngabo bara weidi kaino se ce mo bur konsita ko ce a hay mo nga weidi komno foto de fotogu no hay bo do fotogu gono ne no bo makamedan ziba ma ba se tere tete ka il no il do ne yo to e galde tun ka gal na ma tete khalas tari sa kuna ndia tari si ama borfoma ka hore ka bongo place har goldom mahijo ho ama bongo gravere aci gravere nindo deidei semma semma ke an tannindi aca acha tannindi ɓoyri ɓen su idata tamna deya hije sin binni aɓen su hayfono ɗo ma ɗon nagay kaɓara gan na woyi ñanzoɓi ni hayfogoɗo to mar samma ma koye cherbongo ma placé nindi ka hijedi how a huro halfa again se kanci folto gudi no sadaki folto gudi cere bara no sadaki seeda ngano wey boroda tun ko bisa foltogu kan no a hije hoyo doodi atama ngano sadaki sada bisanci n foltogugo awo kamarigan na asipe maido aywa ee mẹ́jì kò na pé bèèrè alọ́run ti ní o. da ka na tumo sai amanesi na noru aga na borfo choro muso madem ba hije te de pansi yodi kuru pay hantum kana ma we mo be hije kazana awi ah, ka be pe bo choro chi ba za che di onor kan pe nadi na goro na karu kazumu de kpara fa gono lele kanu karu kakpe de marje no lele tanoga de wi adiro kuno kuru narkenga noteno kacci base kasana win hiji <laughs> de hanu kanga ko bisa mo be marjenji si <laughs> kwa ballo bo kari eh, to hayo ko koral fa san do kamme ah die aben dun to wakati de asindi ko masukite samadi chebo na no hiu chene ha o kayan bal walo yin sama yin satama nam Então estão eles, <laughs> irkwe bal ɗoɓo kaali kaci ɓoraya si hunde ka weynam weydi zeni marsa weydi ga ɓogo bagoro ka iddateno baadi ka si nyaadi ka bisa kanan bara ŋmene ifono awei eri kpe du kati no wo kayo nsika nweyo nam weyo di magoro ka hanga yeni handu tachi na jibiri weyi der kwe che basi na zere na we chele tere asa de bara weyi handu tachi na jibiri weyi to marsa ka zeni di kere hini ko hunun na jina foyo ka wai chene suba hini ka hunun nalla irpe ana so ci ta wai zeno se kaci wai eh, wai zeno kwa aban hini ka haifo zo zo ba ba tukuyo beri di kwa wai zeno char ba hini ka hunya ba mo jine honne ba eh, akamme jinde yo honne ana bara tari domun nun ka je bo mamal mamaldi mai ba yin e nara wa in kana boro boro no likulli saqitatin laqita haika de toru ga naru kurma kwe narpe no in ko no wezo no guna wezo na ba fo mo go butukun ko ka buya do so si ka alba para chene no mala dite el tabaka goro para chene fo kanga cha timba timba kwe <laughs> afu kura no goro <laughs> kwe ba se wa kiwa nano na nya wezo no fo wannan kana fudi mo bon ngari manya di che wi go <laughs> nyaho wita wo nganji biye wai zero no kan don fefe ya ka a yara ka ye guda ya haru zero no kwa ya ho wai ta go badin nga go bu koto nyaadi bongo ago bu koto ama nyaadi bano wai ta go biye go no achire ka te o be dana je alba Allahu akbar ergo mara abata se da cinni awa dumun za za ciwo o ana harta jiri wai cini duwa cini ye ka irkwe ni dido tarkwe marama te ba dise ako akwar wasi o meten am am ngama kana se yaqub très bien yaqub di nga donna iri hawai ko fo hiji ichire fo ya to chere ka sihundi irkwe kwe bel mal no bonkani ase haika da toru gan na kuragon na kurma kweno da na jiya wezero chere na so chita se abahin ka hunu ka na ci na nawa ya fo zankal nya yo hunu hunu ya mai ba yin nalla nda afa mo ma hunu na rike ka ka tungo ho jenne ne o bilibili yo kurmo honne to nindi nol ko cel ci awan ci kan ngana so ci ta san tube awi ma huro fu teriya fu beri no magari nya har kusu a tube na rike jenne kogo awa fo de ko ngwera no kan hay fu teriya di kuna ngaya ba ko hime antara kokoti ka heo ka soko soko har cireo zanga bente ana bara dei dei akwai masuru ka pantalon dam da ya pantalon di bonga ba ko di hime ba pantalon di yei da be ni ci pantalon di kaka a jina fangani da ngari ya bara dei dei kai mal na bonkani to hayo kokoro ina more eti kwe man no bonkani han fa goro kuna kar gon ko boro ha ha yo zaka boro ha yakri kiri senni te ngal du ko chal fa fa fa eti kwe rahmata se amana bayani do ngano fu boro no baadi bongo bara me de ci ka baadi kel de bara senni mani mani keno to ngana ci ngagoro gotane o senni fo go nan chal fa tutiyo nga tutiyo no to de ngano eti kwe tan fodu ko hakachi alfa de buko manal warasara Meten ase cimi bugo manal wara cin sara amma bortu tuma la sabu kuna sin ka kabere maha nga nga ha de anin de obo li tuta se ka chalfa de ka bu ko fu <laughs> to de kalba bo biti nga haru mu se kar ko ci ah ah to irpe masawa kewa <laughs> albace na do haika ci pe ne ana tutu boro sa ben nan ka fa tutu a bere di se irpe maramatan kurpe se to marsa albasan yake ne diga kaci domin haibon wasan ni kuna gun ko cibe ka kimi buko manal wara a kin sara iba buko manal wara sara ngano de boto ka ko huna ga de boto ka ko hunu buko ga de ya se wazinkiri ko boto di ka chene chene chene chene ngano nkimba de haifo ka de tin atimyo debe debe anchi tinye laro hini ka teke buko gunde ga nobe gunde da kin karga ka heuza borma funso amaden na ifo teka ga sai amu kam cene cene amu kam cene cene ko boto di ko ko ka da mm, da nu dia boto di kai sai wannan manono labari ka mfansi ka beni da da mfansi ka beni cifo sai wa hime cefo ko ga tafe kaduwa wato gari jifo kanu ba boto di churu dabu dabu na zambaci nune do ka mede no dia boto fo hunun na nune zambaci sigari hamini asara hamini asin na nun ka gana dabu se haididi kurpey boto yidi ka ko hunu boto di bina ifa abuta buga akasanyi sara de yamba hini ka habu dam ka nune yidi lutu borfo bina gono asi hunde maka da hanga piri piri hunu borfo te ateteya sati kisi imma ambara yo gabi gabi yo gabi gabi tukunte obatu mepare ke mal na bonkani de ya hin ko hunu na hanga de ya de no na piri di zaka fatu suni de no gara na kai hin ka hanga di bongo mahabudam kalutu domin su ajina di sala albasan wanda kariya idu mo ay karba sin candi konna sinte ayin kande e, sallallahu alaihi wasallam atbaka da arbu sai non maka domin adun na ni sakirina a na mama hin san sai annabi sallallahu alaihi wasallama nan ga foro nan ga maboro hon boroka na foro na nhonyo laribu yono naam aywa nabiyullahi isa alayhi salam alqur'ani meame demna alquran jisi kamu mawuro edi eh, kuna evangile kuna ame ame nsudu nunka annabi isa ci noboro a cino no bani israeli fils d'israel de antikigano irpe na sama borfo na hura dini dikon kan na bara annabi yakubu koyo ba boro hura kuna da ya nannabi cere san mano an duniya kurfai boro ga amma mai yono mforo amma hongu laribu pourquoi parce que laribu yo kuna na hunu laribu ya ho nga tayo da ya mai yona ba hilijina markaye borki niga don ka gono ko ci na den de seda ka ripeta fo kan gana sen ni beni kan bine seda ngangan nan la ci me fo ka beni sa nor ko ta meye ti bor cin ni ga mo a horo da ma hadisi kan cin ko ban maza ko ce o oh, ande bi boro wi ka ci be na nga foro nga maboro hon ande bi fo ben ci ka na hon gute davidi meta bara hon guteri salomo mai hon guteri ande bi odi kuri ana hon gute parce que bor fo e choro gono den nan tilasi nsuhuro amma kurpe banda nor ko ka ce la ikraha fid din wasu borfo tere sika dama dini o borfo gono den kwa hongiyo ma chimino achi na asu chimino to de aseri nguru chere ganja o hola me amma ka mi jisi marsa bo bara cheferino ko gonar silama tere ganna kuna ko lempo bana de na tere sika dam na tere sika dam ka de hongiya de se mo lempo bana lempo de anka dini se na bana borfo tama arsilama tere se na gon ko lempo bana char silama tere se agono ko lempo bana no pour sa sécurité domin ifa ganna sojoyo polis, mai mai di kurpe mai yono arsilama yono don kida ils sont payés toro di kurpe pa mo ngai fotano ase bari bo mane mpoyo kari tata a kurpe yono marga marga ko polisi bana ko kulan na sojoyo hay kayo nde tete di kurpe kurpe mane cotisation kuna no ndia ka ndon tekeri ga ngangari teke teke yo sute nganal nan chap hay ka marsa ntarga bisa teke teke yo sadi del mon don cobu lu jomma yiti teke teki ndia domi den teke nga marje mbana 2500 gasu kuno baye di domba dancha amon suto ya aha 2110 to de si freche mon don da gbeite teke teke do di <laughs> no dia forto inka na efo au forto na heifo ama ho lempoyo kan gunda mulisha gumbalar su gummebe kura lempo eh soneb lempo makwe biskwi de yo lembo hay kur karba de ho lembo gora kura ha wato za kura loyo do de fado de tele de yo do kwe ballo bokari alba alba zan mana foci na yin zan zano taba taba taba taba taba taba taba taba taba ah oh. kaci tabana bara haramu, pemal no bonkani eh borfoyo na taba zemini ba jina hinkan bongoyo se anci sharia zemini afoyo diyo ka da bara bine ba bongono ngadi ya bara haramun amma da bara sirino cedi na ci haramu. ba ka haramun tere mon zemini ya siri mena kwano ba jina hinka taba di bongo haramun tere na siri haramun tere da haramun hinka amarganin dikel musulman de ya tabal fayo cere barano haramun ifo ganna cere boro cuta no haika boro cuta kuru barano haramun wallahi ata ata ba hamurisi ba ase ni na delle ka bine suna ne ka taba bar haramun irin irin taba bom irin ma bongo guna ka da meta hantu yo ni grave mala santé a boro nan ci cuta hore de ya de de bine bawo bongo fe ka tuba rin tuba eh, fu kamme ngano jugu kamme ngonna afo kaci zagana kamme ngana noma kaci kariyo ha kaci edi ifo be ngate morengano ngate na andi nga ciri pe tan fosa de morengano ntenna ba masara bani rindia ma morenga ko su ceji kayeni da ko gu maduru kadan nune rindia de meta ba de ifa bano na wodi di ndia ka tangarno zagana kamen on kana hayo kan gorgona kuna mon drogu suzan dia drogu suzan ngal babo ngati ngago na ngabo ngo sallar fo dingana aidita abe na zul non a ci to kalfa ade ci alde ma denge mbago sun nan ban alfa da na ci alfa nar be aidiri bara agun cuta no agun cuta saka don nan hunu ifadi anan bongo saldi babu far pema irbi ne babu sa san hayo kokoro di dona to ayo to albaza ngono go ha marka mo dal janna ko te mene gono no ngani ne mene gono ngani <laughs> malakul maut denci al malak ange non ci l'ange malaika type al maut buyo malaika ka kula yon na buyo chere bar no ministre ka go na ministere, maza ministere di kuna na go na helman yo soja sojo yo ka cin ana samma anachi bor kursi yo do se mara kuru moti bo mo guru awo ese mission ko no ministre cinpe awo acin ko délégation yo go ka samma de aga na karikpe baka eh, bi ngoyo kam kwe hunde te yudi senita na nomano ha, eh, tawaffatuhum rusuluna kati diya yo donc iri délégation pe ka pe di hunde ta wane kadiya to dai amar san malakal mauti ce da ya na hunde ba nunka in hunde di himayo na na makwe jisi nin no chere kwe jisi kwa zanka den na boro dossier yo ta amana ah, dossier yo abakaru minisi bodo no mana dossier yo mangadam e eh, dikire tirwa kire mana mana pobel yano to dai hunde yo ka choro duwa ka to hadi pedo nganar silama hundi che feri chang mana den mani sama chifon sama fume kur bloke no machasi na wuri do ne waye tiganna marsa sijini kuna non kai kadam jahannama na da ngaya anam che feri den na fici kabedi abo wurru na azaba na boma a sare di kuna ban na feri ngano shi ko ga kpafa wonne cherbon ko masanani dan ka boro kanyo ko handiri handiri berkete ko hunde gurjeta ni monsu be agonu ko handiri berkete te o men mo nga gono ko handir bel kete ote bo fogoro ko haru muse a handir kuna na be adu an ngari hen no foko ma au handir di kuna bine zar be ba ko foga nganga na ba ko gon ko faji nga bine yeyo da ba ka dir ko katura gari gado bongo de bon ka no nga bongo amene fadama kuna no abogun wato aljanna fadama sare di kuna ciyama nga matun more ko bisa amene aljanna wanga bo matun ko bisa nine amma malakul mauti kere sin na hukum si fazo yoboro ngana aljanna nan ni ne huro sen ni kuna a huro kere de ba dossier ta ko hunde di no kere ta de mbara silama tayo ya si bara mani de mbara cheferi tayo mani ndia na dia ka bor fo ko dossier jisio ma tan na jirma ba bo fo ma huro ki fo monsieur qu'est-ce que vous voulez non c'est à ma chaîne da ngara bo do si za ji sina bo ci eh haikar na boro kwasi kwasi yo apatela amasa ka boro mungu ngata fo mun mano tita na har ye no fo fai faji na nindi bo na la kar kan ko ka dirpe ba hay kere hay fo bate torpe mana mun mal talfayo wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin ina tiri eh na wata tawa nam gude to kadara bana maza ɛdi kɔɛ mali nɔbɔ nkaani wɔka ataba ham bɔrɔ di abaayo nazina teri jingal di dɔɔ kanmi nkuru pɛ masa abosiyo nɔ o ama taba hamuri aba nazina teri doman cɛ fɔ ka na taba hamuri abinɛ na zɛŋɛ katɔ zina teri hin kogono jingal kuna wala la sama ka hunu jingal diga mu la sabu zinaga wallahi bormo goro jingar kuna ko la sabu afokan nga don tabakate nga kana ga aba abayara kadu dun ngadina awa mo la sabu del de sallama ci chifo agonna bi rendez-vous fo to semma na naboy e mo no no jingal dan no jinga kirkir mun asa sa rendez-vous di masuka bisa ndiya da borza nga ana himan ci buru sai limam de bor fo gonu to kamba guna nganga ali nganna taba hamuri se chal majina naam biba yorpe marahmaten se nsenni sigari senni bongo kato ngor ko cibe ka sigari hamuri da ci allahu akbar malaika wu te kuteno domun choro pe ma ya baran se ngari to kaldo kaba guna ngarga malaika sunga malaika sun ham nsunga nsuwa nsal metal la ko te kabaran ngari te kande sunga sunga no to de biba yo hay kan sen ni boro sen ngatu tuma benema ngano ka den cho Allahu akbar de malaika na nyote kute ko kam Allahu akbar di zakamani sen makagari sigari heuno sen ma sigari di tanko ciri pe malalala to ngadi ilde na ka hadisi ga jina irpe ma ba he hikime kuna foyo na irpe ma rahmate ba yo se to ase ganna boron mafenna hayo di dam yo nnune namme nan lega. borfo gono nga teke delle bongono ka tabu akuru haramun borfo cere bine dannu neno aminim haramun eri kwe mar kosu borfo bine gono nyini ka chino yo marga amarga yo no mani shew de ya haifo da yo boro ndi ne do bori na aha sancin se hawo nke ka china sinizi ti ka safari fono mbanonse macheni cere di huro no kakpe kokoi ka bom bom bom bom yodi kokoy kaccen nin ka ka kute sadi de ndo ara ka kaya bayo dari pe ban suni ziti so kite kera bara safal nan ci nci suru ndo aben na ci eh meten cer ma oce anci kariyo cer di bara zigi zigi yono eh domin da cer wuro agun zigi zigi ka na jasadi ka cere bara lafiya ce jo menno hada wallahu ta'ala a'lam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh